pẹ̀lú dáadáa ọlọ́wọ́n bá kú bá ayọ́nu sí wọn wọ́n jẹ́ ẹnìkan tó yẹ pé kì í ṣe pé wọ́n náwó sójú ọ̀nà ọlọ́wọ́n bá nìkan èyí tó kù tọ́ yẹ kó yẹ kí wọ́n jẹ fúnra wọn gan wọn atúmọ̀ ẹgbẹ́ máa gbé tọrẹ níbi tí wọ́n nífẹ̀ẹ́ ìnáwó sójú ọ̀nà ọlọ́wọ́n bá sí ọlọ́wọ́n bá ròyìn wọn ní alukur'an ọlọ́wọ́n ní àwọn wọ̀nyí wọn a máa tún gbọ́lá fún àwọn ọmọ ẹ̀yà wọn kódà kó ṣe pé tí wọ́n ń kó fáwọn ọmọ ẹ̀yà wọn òun àwọn náà ní bùkátà sí síbẹ̀síbẹ̀ wọn ó gbà wípé kọmọ ẹ̀yà wọn ó ṣàǹfààní ṣe wá lójú kòkòrò kí a máa náwó sí ojú ọ̀nà ọlọ́run bọ́lọ́run bá ṣe bùkún wa tó àti bó ṣe bùkún wa mọ́ bákan náà Islam sì tún lòdì sí káwọn ènìyàn kan wá lo àǹfààní yìí láti sọ iṣẹ́ agbe àbí ìmọ̀ tọrọ kí wọ́n sọ díṣẹ́ ẹ̀sìn Islam ẹ̀sìn tó pè wá lọ síbi ìran ẹni lọ́wọ́ ni. Islam, ẹ̀sìn tó pè wá lọ síbi ká kún ọmọ làkejì wa lọ́wọ́ lérí àìlera àbí àìnító tó bá ń bẹ fún bákan náà ó sì lòdì sí ahun àti ìwà ìmọ̀tara ẹni lẹ́kan ọlọ́run ọba ọba dẹ́dà ó ń sọ fún anú alukur'an kẹrìm ọlọ́run ní kẹ́rí gbogbo ẹnikẹ́ni tó bá ya hun tó sì ṣe wípé tara ti ẹnìkan ló mọ̀ tó sì ń pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ ọlọ́run ní àájẹ kí ìṣẹ̀mí ayé kó ṣòro fún gbogbo tó bá ti fẹ́ ṣe ti ṣòro ti nira oní ó máa jásí fún bẹ́ẹ̀ sì ni gbogbo tó kọjọ nínú dúkìá àti nínú ọrọ̀ ayé kò sí kankan tí ó wúlò fún tó bá di jọ́gbìn dal kìyàmà ọlọ́run mọ́sẹ̀ sọ wá ń bẹ́ẹ̀ bákan náà ọlọ́run tún sọ fún aláìmínú al-Qur'an al-Karim al quran al karim ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá lè sọ́ra fún ojú kòkòrò ẹ̀mí rẹ̀ irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ àwọn náà làwọn ẹni tí wọ́n ṣoríire ẹ̀yin ẹrúsìn ọlọ́run dájúdájú ìmọ̀ ẹnáwó sójú ọ̀nà ọlọ́run ìṣesí kan ló jẹ́ nínú ìṣesí àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n jẹ́ ní ire tí wọ́n sì jẹ́ àwọn olùfọkànsìn tòótọ́ bákan náà kẹ́ẹ̀sì rí ìwà ahun àti ìwà ìmọ̀tara ẹni nìkan eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ìwà àwọn ẹni ìparun àtàwọn ẹni òfò ọlọ́mọṣe ọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀ èyí fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam nínú hadith tí a fọ́ wa jabir ọmọ abdullahi tí wọ́n gbà wá wọ́n ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹ bẹ̀rù àbòsí nítorí pé àbòsí tẹ́ rí yẹn òkùnkùn ni yóò dáa tó bá rí jọ́gbìn dàlkìyàmọ̀ fún gbogbo alábòsí ẹ sì páyà ahun àti ọ̀kánjúà nítorí pé ahun àti ìwà ọ̀kánjúà òun ló kó parun bá àwọn tó ṣáájú yín o ìwà ahun àti ìwà tèmi ìmọ̀tara ẹni nìkan ìwà yìí fún àwọn ó tì wọ́n débi wípé wọ́n ń ta ẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ wọ́n sì sọ gbogbo ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ wọ́n sọ di ẹ̀tọ́ fúnra wọn àdísí afọ́wà muslim ló gbà wá òjíṣẹ́ ọlọ́run jẹ́ kó dìímọ̀ fún wa ń bí wípé ìwà ahun kò sí tí ò lè sọ̀yàndà kódà ahun ó lè súnni dédi olè jíjà ahun ó lè súnni mọ́kéèyàn ó gba ẹ̀mí ọmọlàkejì ahun ó lè súnni mọ́kéèyàn ó ṣàbòsí nítorí pé ẹni tó jẹ́ ahun o náà lẹ́yìn tó pé kò fẹ́ kí nǹkan òun ó dín ó fẹ́ kó máa pọ̀ sí ni gbogbo ọ̀nà tí o bá sì ti fẹ́ kí ó dín tí ó fi máa pọ̀ sí o náà ni ó máa san kódà bó bùkátà kó jalè yóò jalè lérí pé kí nǹkan náà ó lè máa pọ̀ sí kódà bó bùkátà kó mú nǹkan ma mọ́ tiẹ̀ kódà bó bùkátà kó gba ẹ̀mí ọmọlàkejì nítorí kí nǹkan rí ó lè máa pọ̀ sí yóò ṣe bẹ́ẹ̀ sallallahu wa tó fi kì wá nílọ̀ wípé dájúdájú ìwà ahun ìwà tó kó báwọn tó ṣáájú yín ni ẹ̀yin ẹrúsìn ọlọ́run dájúdájú ń bẹ níbi kéèyàn ó máa náwó sójú ọ̀nà ọlọ́run kéèyàn ó yáwọ́ lójú ọ̀nà tọlọ́run oore tó pọ̀ ó ń ń o àlùbáríkà tó pọ̀ ó kúrò níbi gbogbo ìwẹ̀ èrí ìwà àdọ̀tí téèyàn bá jẹ́ni tó yàwọ́ ìyàwọ́ ìnáwó sójú ọ̀nà ọlọ́run a mọ̀ ṣàfọ̀mọ́ èèyàn kúrò ní gbogbo àwọn ọ̀wà yìí a sì mọ́ jẹ́ kí ìwà ọmọlúàbí ìwà àpọ́nlé a jẹ́ kó gbèrú nínú gbá èèyàn a jẹ́ kó dàgbà sí nínú èèyàn ọlọ́run ọba ọba sọ nínú alukur'an ọlọ́run ni ó mọ̀ ti ẹni tó bá lè máa náwó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run tó sì ń rántí ọlọ́run tó sì ń jọ́sìn fọlọ́run ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹni tó bá jẹ́ ẹni tó yàwọ́ tó ń ná owó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ wọn a máa bẹ ní àyè àpọ́nlé àyè ọ̀wọ̀ lọ́dọ̀ gbogbo èèyàn pátápátá yálà lọ́dọ̀ àwọn ẹni tó níni ojú ẹni àpọ́nlé ni wọ́n fi máa wò wọ́n pàápàá jùlọ lọ́dọ̀ àwọn aláìní ojú ẹni yìí ojú ẹni àpọ́nlé òun ó fi máa wò wọ́n nítorí pé kí ni o gbogbo wọn náà ni wọ́n rí àǹfààní kan àbí míì nínú tọ́lọ̀wọ̀n bá ṣe fún ọ̀kanú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní ẹnikẹ́ni tí ọlọ́run ọba bá ṣe àjùlọ kan fún yálà owó lọ́lọ́run fún ọ ni ipò lọ́lọ́run fún ọ ni ìmọ̀ lọ́lọ́run fún ọ ni tó wá ń fi àjùlọ tọ́lọ́run ṣe fún yìí tó fi ń sahun sáwọn ènìyàn rẹ̀ jama tó bá di àsìkò kan àwọn èèyàn rẹ̀ ní ó pàtì pẹ̀lú tó ní lóòótọ́ olówó lọ́wọ́ ṣùgbọ́n àwọn èèyàn ní kódà àwọn ọ̀fẹ́ jẹnu owó ẹ̀ lóòótọ́ onímọ̀ ṣùgbọ́n àwọn òun ní bùkátà símọ̀ rẹ̀ làáfáà fi sọ wípé ẹnikẹ́ni tó bá ń sahun pẹ̀lú tọ́lọ̀wọ́n bá jogún fún yóò tó àsìkò kan táwọn ènìyàn ó pàtì pẹ̀lú tó ní o àwọn èèyàn ó sì máa fi ẹnu ìbú ẹnu àbùkù wọn ò fi máa kà ẹ̀yin ẹrú sìn ọlọ́run kí ló fẹ́ dé tá máa sáhùn nítorí pé n tó ní yẹn gan náà ìwọ kọ́ o wọ́n mọ̀ sunkún tán bá bí wọ́n lè gbé kí ló ń kọ́. ní tòní ó yàtọ̀ sáwọn tó ṣáájú wa ẹni tó ní nínú wa wọ́n mọ̀ ná díẹ̀ nínú tó ní ẹni tí ó yẹ pé díẹ̀ lòun ní òun ò ní nà kankan ẹni tí ò tiẹ̀ wá ní kankan òun tiẹ̀ mọ̀ ní òun lọ́dọ̀ ọlọ́run tóun tiẹ̀ ní tẹ́kùn bá nínú wọn bá máa dúró àwa mùsùlùmí ayé òde ìní nìyẹn ṣùgbọ́n àwọn sọ á púpọ̀ yóò nà púpọ̀. ẹni tí ò bá ní nǹkan bí wọ́n ṣe lẹ́mìí àti ṣètọ́lọ́n sí arákùnrin yìí ó bá dìde ó bá sáré lọlé ó bá lọ sọ fún ìyàwó rẹ̀ pé rẹ̀ ìyàwó òun àgbàlejò lálẹ́ yìí akérèmí dọ́ìfà Rasulullahi sallallahu alaihi gbogbo ọ̀nà tá a bá sì lè fi pọ́n àlejò náà lé òun ni ká ṣe o nítorí pé àlejò ànábì ni nínú ẹgbàá wa míì arákùnrin yìí bá sọ fún ìyàwó rẹ̀ pé tọ̀ ká tó má lejò wá al-indakishayun ṣé nǹkan kan bẹ́ẹ̀ lé tálejò lè jẹ bí fakọ́ọ̀lẹ́tìlá ìyàwó ní pé kò sí nǹkan kan nulẹ̀ o òun sì ti náwó kè níwájú ànábì sallallahu alaihi wasallam bóun lòun ó gbàlejò ó ní kò sí nǹkan kan illa quta sibyani oúnjẹ tí ń bẹnu lé oúnjẹ táwọn ọmọ fẹ́ jẹ ni kò ju oúnjẹ ọmọdé lọ ní tó kù nulẹ̀ náà nìyẹn arákùnrin wa nítọ̀ ní tá a ṣe ni wípé àwọn ọmọ ò ní jẹun lálẹ́ inú kàkàtà lè jọ ànábì òfin ní jẹun àwọn ọmọ ni òyà ní jẹun ó yẹ wá máa bá àwọn ọmọ sí é máa bá wọn sí é títí tó run ó fi kùn wọ́n arábìnrin yìí ó bá bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọmọ sí é ọkọ ni máa bá wọn sí é tábàtìlẹ́ bí ń pa wọn tó máa bá wọn ṣeré títí tó fi máa sùn lọ́kọ̀ọ̀kan arábìnrin bá ń ṣe bẹ́ẹ̀ ọkọ rẹ̀ ní tí n bá ti wá má lè jòdè oúnjẹ tí ń bẹ́nu léyìn kò jó oúnjẹ tẹ́nìkan ó jẹ lọ ṣùgbọ́n èyí mọ̀ ṣe bí ẹni pé mi náà ń jẹ pẹ̀lú àlejò ọwà paná èmi àtàlejò ó jókòó àbí yẹn wá mú ọwọ́ lọ sínú oúnjẹun kò bó oúnjẹun yọ́ mọ̀ mọ́wọ́ lọ nínú oúnjẹ yọ́ mọ̀ gbọ́wọ́ lọ ẹnu kí ẹni yẹn lè rò pé báyọ̀ náà ń jẹ kò sì jẹ nǹkan kan bẹ́ẹ̀ kí àlejò yẹn lè láǹfààní láti lè jẹ oúnjẹ yẹn lájẹyó ọwọ́ anìkan paná mọ́sí wá paná ọwọ́ rẹ̀ náà ń lọlẹ̀ ṣùgbọ́n kò mú kèlè kan sẹ́nu láti lè jẹ́ kí àlejò kó jẹun lájẹyó lẹ́yìn ìgbà táwọn ọmọ ti sùn lébi òun àtìyàwó rẹ̀ náà wọ́n sùn lébi nítorí kí àlejò tó dé wá bá wọn kó lè jẹun ẹ̀yin ẹrú sìn ọlọ́run ẹ ká wo ìmọ̀ nínú òṣèṣẹ́ àwọn sàhábà àwọn wọ̀nyí náà làwa náà fẹ́ kọ́ sí wọn àlìjánà tí wọ́n wọ̀ làwa náà fẹ́ wọ̀ wá wo ń táwa ní tí àti ná sójú ọ̀nà ọlọ́run tó di ṣòro ẹwọ ẹni tó yẹ pé kò ní nǹkankan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó sáfẹ́ ṣe pé òun lòun ó sàgbàládà pé òun gba arákùnrin yẹn lálejò gbà tó di àárọ̀ ọjọ́ kejì sàbẹ̀ yìí bá sáré lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam onírè òjíṣẹ́ ọlọ́run mo ti gbà àlejò rẹ o kódà mo ṣe lálejò bọ́lọ́n ṣe fún mi lágbára máa bọ́lọ́n ṣe fún mi lágbára tó ànábì wa ni sọ mọ̀ pé ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga in tó ṣe mọ̀ tí ọlọ́run lójú púpọ̀ ìwà àti ará alé rẹ̀ in tẹ́ ṣe sálejò lóru àná ọmọ tí ọlọ́run pọ̀ kò tí ì sọ nǹkan tó ṣe fànábì tànábì ti fi sọ fún torí pọ́lọ́run ọba ti fi hàn ànábì in ti arákùnrin yẹn ṣe nínú iṣẹ́ olóore ẹ̀yin arúsìn ọlọ́run eléyìí ni ìṣesí àwọn sọ̀hábà àwọn tí wọ́n bá ànábì wa muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá lògbà látara ìmọ̀ náwó sójú ọ̀nà ọlọ́run àti látara ìmọ̀ tún gbọ́lá fún ọmọ làkejì fẹ́ jura wọn lọ kò sí nǹkan kan táwọn wọ̀nyí ń wá ẹ̀yìn ẹrúsìn ọlọ́run bí kì í bá ṣe jannatun na'im àlìjánà làwọn náà ń wá àlìjánà táwa ń gbọ́ wá sí rẹ̀ lénìí bá a ṣe ń gbọ́ yìí làwọn náà ṣe gbọ́ngbà náà tí wọ́n sì gbìyànjú nínú tọ́lọ́wọ́n bá ṣe fún wọn láti máa ná sí ojú ọ̀nà ọlọ́run bí wọ́n ṣe lágbára tó àti bí wọ́n ṣe lágbára máa abẹ́ ọlọ́run bá nínú títóbi rẹ̀ kó má ṣàìdá èmi àti ẹ náà kó dà wá pọ̀ pẹ̀lú àwọn wọ̀nyí kó fún wa níṣẹ́ rẹ̀ táwa ní ó fi lè jọ́kan nínú àwọn wọ̀nyí nínú àlùjànnà onídẹ̀ra alhamdulillahi rabbil alamin. ثم الصلاة والسلام على رسول رب العالمين وبعد عباد الله اعلموا أن الإسلام جعل البذل والإنفاق على المحتاجين وسيلة لمواساة ذوي الحاجات المضطرين وليس وسيلة لتكسب أو الحيلة لأكل أموال الناس بالباطل ولقد جاء في حديث أبي بشر قبيصة بن المخارق رضي الله عنه قال تحملت حمالة فأتيت رسول الله صلى الله عليه وسلم أسأله فيها فقال أقم حتى تأتينا الصدقة فنأمر لك بها ثم قال يا قبيصة إن المسألة لا تحل إلا لأحد ثلاثة رجل تحمل حماله فحلت له المسألة فحلت له المسألة حتى يصيبها ثم يمسك ورجل أصابته جائعة اشتاعت ماله فحلت له المسألة حتى يصيب قواما من عيش أو قال صدادا من عيش ورجل أصابته فاقة حتى يقول ثلاثة من ذوي الحجى من قومه لقد أصابت فلانا فاقة فحلت له المسألة حتى يصيب قواما من عيش أو قال سدادا من عيش فما سواهن من المسألة يا قبيصة سحت يقولها صاحبها سحتا رواه مسلم عباد الله اعلموا أن ما يفعله المتسولون اليوم في مجتمعنا من سؤال الناس إلحافا ليس من الإسلام في شيء بل يورث ذلك صاحبه الظل والمسكنه وانتفاء البركة فيما عنده سواء أعطوا أو لم يعطى عن أبي سفيان بن صخر بن حرب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلحفوا في المسألة فوالله لا, يس لا يسألني أحد منكم شيئا فتخرج له مسألته مني شيئا وعن له كاره فيبارك له فيما أعطيته رواه مسلم وعن عبد وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال لا تزال المسألة بأحدكم حتى يلقى الله تعالى وليس في وجهه مسحة لعم وليس في وجهه مسحة لحم متفق عليه عباد الله ولقد نهى شارع عن تكفف الناس من غير الضرورة أو التكسب به ولقد جاء في حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الناس تكثرا فإنما يسأل جمرا فليستقل أو ليستكثر رواه مسلم عباد الله إن الإسلام يعث على أكل المسلم من عمل يدي وتعفف بما رزقه الله تعالى عن السؤال وتعرض للعطاء قال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وجاء في حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن يطيب أحدكم حزمة على ظهري خير له من أن يسأل أحدا فيعطيه أو يمنعه متفق عليه وعن المقدام بن معدي كرب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده وإن نبي الله داود عليه الصلاة والسلام كان يأكل من عمل يده رواه البخاري وعنه أيضا أن رسول الله صلى الله عليه وسلم قال كان زكريا عليه السلام نجارا رواه مسلم عباد الله اعلموا أن جميع ما ذكرناه من الأدلة لا تمنع من السعي في الصد حاجة المعوز ولا تنافي الإحسان إلى الأقرباء والأصدقاء بإعطائه ما يوصل به الأرحام ويتقوى به أرى الصداقة ولذلك أباح الإسلام الأخذ من غير مسألة ولا تطلع إليه ولقد جاء في حديث سالم سالم بن عبد الله بن عمر عن أبي عن أبي عبد الله بن عمر عن عمر بن الخطاب رضي الله عنهم أجمعين قال قال كان رسول الله صلى الله عليه وسلم يؤتيني العطاء فأقول أعطه من هو أفقر إليه مني فقال خذ إذا جاءك من هذا المال شيء من هذا المال شيء وأنت غير مشرف ولا سائل فخذه فتمول فإن شئت كل وإن شئت تصدق به وما لا فلا تتبع نفسك قال سالم فكان عبد الله لا يسأل أحدا شيئا ولا يرد شيئا أؤتيه متفق عليه فنسأل الله تعالى أن يرزقنا رزقا واسعا وعملا صالحا متقبلا وأن يخلص لنا نيتنا في الإنفاق في سبيل الله لننال أجرا عظيما في الدنيا والآخرة أدوك فون ألون أتدوك فون ألون نية كسي أترى إكاتي جالون fún aṣíwájú ẹ̀dá anábíwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀yẹ rúsùn ọlọ́run ẹ jẹ́ ká lọ máa mọ̀ dájú wípé ìmọ̀ náwó sí ojú ọ̀nà ọlọ́run àti kí a yàwọ́ eléyìí Islam gbé kalẹ̀ kó lè máa jẹ́ ọ̀nà kan gbòógì láti lè máa ra wa lọ́wọ́ ni o àti láti lè máa nu omijé lójú àwọn aláìní àbí ẹni tí ò rọ́wọ́ họrí láwùjọ ẹ̀dá lọ màmá pé Islam kò gbé e kalẹ̀ káwọn èèyàn kan wá lè sọ iṣẹ́ báárà díṣẹ́ o kò gbé e kalẹ̀ káwọn ènìyàn kan wá pa iṣẹ́ tì kan láwọn ò ní ṣiṣẹ́ mọ́ páwọn máa tọrọ jẹ ni islam ò torí eléyìí gbé ìnáwó sójú ọ̀nà ọlọ́run ọba kalẹ̀ o kódà kò gbé kalẹ̀ nítorí káwọn èèyàn máa lo eléyìí gẹ́gẹ́ bí ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí láti lè máa jẹ owó àwọn èèyàn lọ́nà àìtọ́ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìdí tá a fi sọ eléyìí òun náà ni ọ̀rọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadisi bishiri kubais abi abi bishiri kubaisọ ọmọ mukharik radiyallahu anhu kọ́lọ́wọ́n bá kó bá ayọ́nu sí i ó sọ wípé òun jẹ gbèsè kan gbèsè náà òun là á bọ̀rọ̀ òun lọ́rùn ni àwọn ìran méjì wọ́n ń jọ ń jà òun wá sọ wípé kí ló fàjà yín wọ́n sì sọ ohun tó fàjà wọn òun wá nítọ̀ ẹ jẹ́ kóun ó gbóye báyìí fún yín kíjà ó parí wọ́n lọ́dọ̀ àwọn gbà tó bá ti lè san iye báyìí ìjà ó parí owó tó wá lóun fẹ́ san ó ti di gbèsè sóun lọ́rùn òun ò rí san o ìdí ni tó fi lọ sọ́dọ̀ ànábì sallallahu pé kánàbí nínú owó sàkà sọ́dákọ̀ kánàbí ò fóun níbẹ̀ fi san ọrùn òun wa sọ pé kó jókòó títí tí wọ́n fi gbé sọ́dákọ̀ wá gbàtàlákùnrin yìí jókòó wa muhammad sallallahu alaihi wasallam wa bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ eléyìí ẹ̀kọ́ tó pọ̀ ń ní kó tó bá yẹ pé rọ́ọ̀lọ̀ ń pa o iná lọ fẹ́ jẹ o lọ́fi jẹ́ pé ẹni tó wá bá wa tó ní ká ṣàánú torí tọlọ́hun kò sí tó burú nígbà tó sọ pé torí tọlọ́hun ó dáa ká ṣe ṣùgbọ́n ìhun náà tako ká mọ̀ tún ṣe a ṣe wá sí fún ìgbẹ́tọ̀ bó ṣe wáyé Islam fún ọ nígbà láàyè tí ìnira bá ń bẹ kó tọrọ àmọ́ tó bá lọ jẹ́ wípé kò sí nira fún ọ irọ́ ló ń pa ó mà dáa púpọ̀ kọ́ má gbà tí mo fẹ́ fún ọ yìí torí pé tó o bá lọ gbà á bí ìgbà tó o jẹ owó ọmọ ìyá rẹ lọ́nà ìtọ́ ni o eléyìí kò sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ téèyàn bá ṣe wáàsí bẹ́ẹ̀ fẹ́ni tó bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ èèyàn abẹ́ńtà àti ẹ̀mọ̀ wípé ó ti sọ ìṣesí yìí diṣẹ́ ó ti lọ mọ́sálásí kan ó lóun ti ibì kan bọ̀ òun ò rówó ọkọ̀ ẹni tó ń sì wá wá òun ọ̀bá ńlé ẹ ṣàánú torí tọlọ́hun one thousand naira náà ló nídìí wọ́n dà fún un ọba tó kó mọ́tálásí wọn ó tún lọ mọ́tálásí ibòmíì ó tún ní ẹ̀dákun one thousand naira ló nídìí wọ́n dà fún un ó tún wá lọ mọ́tálásí ibòmíì kò mọ̀ pé ẹnìkan nú àwọn tó ti kírun mọ́tálásí tó ti kírun tẹ́lẹ̀ tó ti gbowó ẹnìyàn náà tún wà mọ́tálásí ọ̀hún ọba tún débẹ̀ ó tún kàròyé bolẹ̀ òun ń bọ̀ láti kó ní nígbà tó ń débí ẹni tó ń wá wá òun ọba ẹ̀dákun ẹ̀sánú one thousand naira náà ló nídìí nínú sẹ̀rẹ́ Islam tó ọba wà ń bẹ́ẹ̀ o ta sí rẹ̀ torí pé nínú pọ̀ ọ̀ràn lọ́wọ́ oníkó ta sí rẹ̀ ìgbé arákùnrin hmm, ẹ ṣe sùúrù ìbẹ́yìn láàrin ní ìbẹ́yìn ni àsìkò àlásàrì ẹ̀mí ṣe one thousand náà lẹ́nu ó kan tọrọ owó kan mo ti wá bá pàdé ó ti wá wá mọ́sálásí bí oṣù kan nígbà wa padà débi àwọn ẹ̀wà ń bílẹ̀ gbá ah, ẹ̀mọ̀ tí wá bì náà ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn níta ẹ ló ṣe yín ojoojúmọ́ lẹ̀ lásìdẹ́ǹtì ni bí ọ̀sẹ̀ mẹ́ta ó ní ah, ẹni pé òun ti wá bí ẹ wá bí ẹ̀yin náà ni ẹ wà ah, òun mọ̀ pé òun ti wá bí tẹ́lẹ̀ ọba jábọ̀ mọ́ lọ́wọ́ pé tọ̀ àṣé àbòsí ní í ṣe àyàn wa ẹ jẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ ẹ sáfùkọ́ mọ́ ọmọ lọ ṣùgbọ́n ẹbí léèrè pé kí ni àdánwò tó o ní gan tó fi ń tọrọ ó ṣe wáṣẹ́ kọ́ bọ́ọ̀ bá níṣẹ́ lọ́wọ́ lọ kọ́ṣẹ́ eléyìí lóore ju kó máa tọrọ jẹ lọ kó o sọ bára díṣẹ́ Islam ò nífẹ̀ẹ́ sí o ẹ̀yin arúsìn ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá rẹ̀ ni bẹ́ẹ̀ kò sí láì fi kéèyàn ó pè sákèsì kódà èèyàn lè má fún ẹ fún lówó ni mi ò fún lówó alábòsí lẹ́ni èyí ló fi jẹ́ kó bàtà arákùnrin yẹn wá bá nàbí sallallahu alaihi wasallam tánàbí ni kó máa retí kó ṣe sùúrù ànábì bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí fún un ànábì wa sọ fún pé ìwọ kò bẹ́ sọ lọ́mọ wípé ká máa tọrọ pa afẹ́ gba sàárà àbá ń tọrọ báárà ànábì ní kò mọ̀ lẹ́tọ̀ àyàfi fáwọn èèyàn mẹ́ta péré òun ló lẹ́tọ̀ fún alákọ̀ọ́kọ́ ẹni tí gbèsè tó wọ̀ lọ́rùn tí ò rí bì kankan tí ó gbà yìí tó sì ti fẹ́ sọ dẹni àbùkù ó lè dìde pé ẹ̀yin ọmọ ìyá mi ẹ ṣàánú mi o mo jẹ gbèsè hundred thousand ẹ má jẹ́ kí n dẹni yẹpẹrẹ o níta bá ń lágbára ẹ fi ràn mí lọ́wọ́ ànábì nírú ẹni bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ ó lè tọrọ títí tí ó fi san gbèsè wọn tó bá yìí ti san gbèsè wọn kò gbúdọ̀ tó tọrọ mọ́ o ẹni alákọ̀ọ́kọ́ nìyẹn nínú ẹni tó lẹ́tọ̀ọ́ kó dìde bóun tọrọ ẹlẹ́ẹ̀kejì òun náà lẹni tó ṣe wípé dúkìá rẹ̀ ẹni tó ní dúkìá ni ẹni tó ní nǹkan ọrọ̀ ajé ni ṣùgbọ́n àdánwò kan ló sóko rẹ̀ kó ẹ jóná ọkọ̀ rẹ̀ ó ní accident kọ́lọ́n kó sọ wá ń bẹ̀ àbí nǹkan òwò rẹ̀ ó di nǹkan tó bàjẹ́ àti jẹ́ àti mú wá di ìnira fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣẹ̀rẹ́ Islam nírú ẹni bẹ́ẹ̀ lè tọrọ pé kí wọ́n ràn wọ́n lọ́wọ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ ànábì ní kò sí láìfi ń bẹ̀ a gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n dìgbà wo títí tí ó fi rí ihun tí ó fi máa jẹun kò gbọ́dọ̀ sọ́ diṣẹ́ tó bá ti rí nǹkan kan díẹ̀ kó sì lọ́ọ́ fi dókòwò mí ilẹ̀ kó ma tọ̀rọ̀ ma ẹlẹ́ẹ̀kẹta òun náà lẹni tó ṣe pé òṣì ó ti wọ̀ ọ́ lẹ́wù pé àwọn èèyàn gan sí pé ah lágbájá olòṣì ni tí gbogbo èèyàn náà wípé gbogbo bí ṣe ń gbìyànjú ojú gbogbo èèyàn já sí irú ẹni bẹ́ẹ̀ a mọ̀ pé kò sí rárá táwọn ni ò ní ẹni ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ẹni tí ò bá ti wá tọ́wọ́ sọ agbèdìṣẹ́ tó ń tọrọ ànẹ́bì ni ẹ lọ sọ fún wípé iná ló ń jẹ o rìbá èèwọ̀ òun ló ń jẹ sínú ara rẹ o ọlọ́mọsẹ̀ sọ wá ń bẹ̀ ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run ẹ lọ wípé àwọn èèyàn tí wọ́n sọ báárà díṣẹ́ láwùjọ wa lénìí àbáwọn tán tiẹ̀ máa wo máa yàn túláàsì bí ò bá gba nǹkan lọ́wọ́ rẹ ò lè lọ ẹ̀ yóò sá wo mọ́ wo mọ́ wo mọ́ wo mọ́ kódà tó fi dọ́dọ̀ àfáà mi ìjọba wà níjòkó àwọn àdúrà kan tí ó ṣe débi wípé túláàsì ọ̀sá gbọ́dọ̀ fowó lẹ̀ tọ́ bá sì fowó lẹ̀ ọ̀dọ̀ rẹ ni wàásì ọ̀wà lọ pé tọ́ ẹlòmíì ń bẹ tó ṣe pé ti dá láhùn ẹ̀wọ́ gbogbo àwọn èèyàn márùn tó o fẹ́ mójú lọ́wọ́ òun náà ó lè jẹ́ bó tilẹ̀ jẹ́ pé inú rẹ̀ ò dùn láti fowó yẹn lẹ̀ ṣùgbọ́n ti wo máa wo máa wo máa wo máa ti fẹ́ dìsọ lẹ́nu ó wá fowó yẹn lẹ̀ àbí jẹ́jẹ́ lọ dóko oníbàárà wa bọ ẹ torí ọlọ́run o ṣe é sọ pé lọ ni mo mọ̀ rí sallallahu alayhi ó kì wá nílọ púpọ̀ ó ní a ò gbúdọ̀ sọ di iṣẹ́ o bùkátà ni ó fà á tó fi tọrọ ṣùgbọ́n tí o bá sí bùkátà kankan àbí tí bùkátà tì ọ́ láti lè fi tọrọ nǹkan yẹn ti lọ o gbúdọ̀ dá ìtọrọ o gbúdọ̀ dá dúró torí pé ìmọ̀ sọ báárà díṣẹ́ Islam lòdì sí o kódà ìṣesí yìí a máa sọ onítọ̀hún dẹni àbùkù ni a máa sọ̀yàn dẹni yẹpẹrẹ ni a máa yọ àlùbáríkà. So, nínú àrísìkí èèyàn ni ẹ̀rẹ́ lómi ó ní o yóò tún máa tọrọ yóò máa tọrọ ọlọ́run wàá yọ àlùbáríkà nínú ètò nìyẹn nítorí pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ tó ń fẹ́ rú kẹ́rú fi hàn pọ́lọ́ ṣoore ìwọ tọ́lọ́ ń fún owó tí ń bẹ́ nú ilé rẹ̀ ọlọ́run ọmọ iye yóò sì tún bọ́ ta yóò tún ní ẹ fún òun torí tọ́lọ́run orí tó ń jẹ bẹ́ẹ̀ sì ni oúnjẹ tó jẹ ànábì ni mo fi ọlọ́run ọba tí ẹ̀mí mi ń bẹ lára rẹ̀ mo fi búra gbogbo àwọn tí wọ́n bá máa wo mọ́ èèyàn lọ́la túláàsì láti gba nǹkan lọ́wọ́ èèyàn ànábì ni ẹni tó bá bá mi dẹ́rù rẹ̀ wò tí ìwo mọ́ ń wá fà á tí mo wá fi kọ́ bàpò tí mo fún ní nǹkan tó yẹ pé túláàsì ìwo mọ́ o ni mo fi fún ṣùgbọ́n ọkàn mi ò fún ànábì ni kò nítorí lọ wípé ọlọ́run ó yọ àlùbáríkà nínú tó gbà lọ́wọ́ mi o àdìsí afáà muslim ló gbà wá ìyẹn túmọ̀ sí wípé ìwọ tó mọ̀ yẹn wo mọ́ pé ah kí ni gbólóhùn ní náwó tí ó ń gbowó lọ́wọ́ ẹ̀ ànábì ní ìwọ tó bá ń ṣe bẹ́ẹ̀ tẹ́ni tó lówó yẹn tó fún ọ lọ́la túláàsì ṣùgbọ́n nù rẹ̀ ò yọ sí ànábì ní ah, àfikọ́lọ́ nǹkan yọ àlùbáríkà kúrò níbi owó tó bá yẹn ẹ̀yìn ẹrúsìn ọlọ́run kí la wá fẹ́ sọ lórí àwọn èèyàn kan tí wọ́n ti sọra wọn di agbowó pa láì ṣiṣẹ́ sí ni lọ́wọ́ túláàsì bó ọba fún kò ní jọ ọlọ́run gbogbo oríṣiríṣi àwọn sísí yìí ẹ̀dàkùn torí tọ́lọ́ ẹja jìnà sí ó bẹ̀ látòrí àwọn ọlọ́pàá bó ní gbogbo òwe yọ́sà gbogbo lọ́wọ́ ẹ̀ ẹ wá wo owó táwọn èèyàn ń fún yàn tó ṣe pé nù rè òdùn sí ló fi jẹ́ pé ẹ̀mọ̀ rọ́pọ̀lọpọ̀ wọn ilá márùn ún márùn bì àfẹ́ntọ́lọ́ bá sànú bẹ́ẹ̀ lómi ṣe ń gbọ́ owó tó náà ẹ sì mọ̀ ara mi yàrá rẹ̀ ẹ mọ̀ ara mi ò lára ẹ̀ nítorí pé owó tí wọ́n ń gbà yẹn àwọn tó ń fún wọn inú wọn ò dùn sí inú wọn ò yọ sí owó tí wọ́n ń gbà ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá sọ báárà díṣẹ́ bẹ́ẹ̀ sì ni ó ní ṣùgbọ́n ń ṣèṣe ẹni tí ò ní anabi sallallahu alayhi wa sallam anabi ni tó bá di jọ́gbìn dàlkìyàmà nínú ẹ̀sìn tọ́lọ́run ó fi onítọ̀hún ṣe jọ́gbìn dàlkìyàmà ni wípé ọlọ́run ó gbé dìde kò ní í sí ẹran kankan lójú ẹ̀ eegun nìkan ni ó wà lójú ẹ̀ táwọn yóò fi máa dá mọ̀kítọ́ àwọn nìyẹn àwọn tó gbúgbà tó wà láyé wọ́n sọ bára dìṣẹ́ ẹ̀yin ẹrú sin ọlọ́run ẹ jẹ́ ká kéè sára ìmọ̀ sọ bára dìṣẹ́ láì nídìí eléyìí jẹ́ ìṣesí tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam kí wà nílọ rẹ kódà òjíṣẹ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tí bùkátà kankan ò ṣẹlẹ̀ sí tádánwò kankan ò dé sí tí àìlera kankan ò wà fún tí ìdínkù kankan ò sí fún tó fi lè máa sọ bára díṣẹ́ tó wá sọ bára díṣẹ́ ànábì ni ẹ sọ fún wípé kó máa gbà o iná ló ń gbà yẹn tó bá wù kó múra sí bó bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni iná tí ó jẹ bí ó ṣe pọ̀ sí nìyẹn ẹ̀yin ẹrú sin ọlọ́run eléyìí afẹ́jọ́ di mímọ̀ fún wa pé ẹ̀sìn Islam kò ṣe wá lójú kòkòrò láti sọ iṣẹ́ bára díṣẹ́ o kódà níbi táwọn èèyàn bá dé lé ní ní Nàìjíríà Ramadan ló ń bọ̀ yìí àwọn èèyàn ó sponsor àwọn afọ́jú àwọn arọ kódà ẹlòmíì kì í ṣafọ́jú wọ́n sponsor wọn wọ́n lè tọ́gọ́rùn-ún wọ́n sponsor wọn lọ sí umura kò sí dábẹ́ lọ sí umura yóò kàn fẹ́ lọ mọ tọrọ lọ wọ́n wà dúró síwájú kàábà wọ́n mọ tọrọ gbogbo ẹni tó bá ti ń lọ yọ mọ tó bá ti wá pa gbowó yẹn ẹni tó rán wọn lọ òní wọn kò gbowó fún yọ wà fún ọ níṣẹ́ àti wọn náà ẹlòmíì nǹkan kan ò ní í ṣe yọkànlẹ̀ kan mójú láti lọ máa gbọ́n owó ní gbogbo àwọn àyè yìí ẹ̀yin ẹrú sin Ọlọ́run tí kì í bá ṣe pé nǹkan kan bá dé tí ì bá ṣe pé àdánwò kan bá ṣẹlẹ̀ tí ì bá ṣe wípé àìní tó bá ṣẹlẹ̀ síyàn ẹ dákun torí tọlọ́hún ẹ mẹ́jà sọ báárà díṣẹ́ ẹ wà rí mùsùlùmí mi gan níwájú ṣọ́ọ̀ṣì ni ó ti lọ dúró sí yóò wà máa rẹ sànú mu torí ànábì sáwọn tó lọ báwọn sọ́mọ́ ànábì ni bẹ́ẹ̀ bá wà wọ ẹni yẹn ó lè jẹ́ pé téèyàn bá dé lu rẹ̀ ọlọ́run lọ́mọ ẹyọ Islam ó ṣe wá lójú kòkòrò kéèyàn ó níṣẹ́ lọ́wọ́ ó ṣe wá lójú kòkòrò kéèyàn ó máa jẹ nínú iṣẹ́ ọwọ́ èèyàn bó ti wulẹ̀ kí iṣẹ́ rẹ̀ ń kó fẹjú tó bó sì ti wulẹ̀ kí iṣẹ́ ń ma máa jẹ nínú rẹ̀ torí pé ìyẹn làlùbáríkà fi máa ń wọnú sẹ́ni ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ànábì wa sallallahu alayhi wa sallam ó ní kí ẹnìkọ̀ọ̀kan nu yín kẹ́ ẹ lọ sínú igbó kẹ́ ẹ mú àdá àti okùn kẹ́ ẹ gégi ìṣẹ́pẹ́ owó tẹ́ ẹ bá rí ń bẹ̀ kẹ́ fi gbọ́ bùkátà yín ànábì ló mọ̀ lóore fún yín ju kẹ́ ẹ tọrọ lọ kódà kéèyàn ọmọ kógbẹ́ kéèyàn ọmọ gógọ́tà ànábì ló mọ̀ lóore ju kéèyàn ó ṣe lọ kó sọ bára lọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní kò sí nǹkan téèyàn jẹ sẹ́nu láyé tó lálùbáríkà tó nǹkan téèyàn jẹ láti ibi torí pé ànábì dáúdà ó ń jẹ níbi iṣẹ́ ọwọ́ rẹ̀ alágbẹ̀dẹ lànábì dáúdà ànábì ọlọ́run ni ó sì níṣẹ́ lọ́wọ́ ànábì zakariya ànábì ọlọ́run ni kódà káfíńtà ni ànábì muhammad sọ bẹ́ẹ̀ sòyẹn túmọ̀ sí pé ọlọ́run ọba jẹ́ kó yé wa látòrí ahọ́n ànábì pàtàkì kéèyàn ó níṣẹ́ lọ́wọ́ kéèyàn ó má sọ báárà di iṣẹ́ o ẹ̀yin ẹrú sin ọlọ́run gbogbo àwọn nǹkan tá a sọ sókè yìí eléyìí kò kọ̀ fún wa o láti má ṣàánú ẹni tó kù díẹ̀ káàtó fún báyọ̀ ọ̀rẹ́ nìkan ọkọ̀ ló gbé wá ó wá ní kó sàánù torí ọlọ́run má sọ wípé ah èmi gan tó wá bá gan mi ló mọ́tò má sọ bẹ́ẹ̀ o òun lọ́ mọ tó dé sí tó fi wá bọ̀ kò sí tó burú káwọ̀ ṣe tiwa nítorí tọ́lọ́run àmọ́ fún àǹfààní àwọn tó yẹ pé nǹkan kan ò ṣẹlẹ̀ sí wọn wọn ò sì sí nípò ẹni tó yẹ kó máa tọrọ tí wọ́n wá sọ bára díṣẹ́ òun náà làwọn tá à ń sọ̀rọ̀ nípa àwọn yìí arákùnrin kan tá a mọ̀ sí Abdullahi Umar kọ́lọ́mọba kó bá a yọnu sí i anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ànábì fún lẹ́bùn kan jọ kan sàbẹ̀ yìí wá ní ìrè òjíṣẹ́ ọlọ́run ó ṣe fún ẹni tó ní ìdí rẹ̀ jù mí lọ yín tó fún mi yìí fún ẹlòmíì tó ń tún ní bùkátà sí nǹkan yìí ju òun lọ. ànábì muhammad sallallahu alayhi wa sallam ànábì wa sọ fún pé gbá tí mo fún ọ torí pé tí mo fún ọ yìí kì í ṣe pé o béèrè fún ó wá láti inú ẹ̀mí mi ò ní mo fún ọ ànábì ní sórí ní tí wọ́n bá fún ọ láì ṣe pé o béèrè fún láì pé òun dààmú lérí ẹ̀ láì wípé òun wojú tí wọ́n bá fún ọ gbà kò sí láì fi o bá wù ọ́ o lè jẹ́ lájẹmọ́nú bọ́ bá sì wù ọ́ lè gbà á kó o fi sọ̀tọ́rọ̀ àánú nǹkan kí nǹkan tó bá wù ọ́ o lè fi ṣe ṣùgbọ́n kó wá máa béèrè kó o máa tọrọ kó o máa wojú ọmọlàkejì kò sí láì fi bẹ́ẹ̀ èèyàn lè gbà á tó o bá rí pé ojú nǹkan yẹn lọ ìwọ gbà á tó fi ṣe ìtọrẹ àánú fún ẹlòmíì ṣùgbọ́n tí Islam lòdì sí òun náà ni kó máa wojú ọmọlàkejì ẹni tó bá yọ owó jáde lápò kó máa ara kan pé yọ fún ọ lówó ẹni tó bá wọ aṣọ kan kó tẹ̀lé lọ nígbà àìmọ́ o nígbà ìbá lọ sọ̀n sẹ́kù mo fẹ́ràn stuff aṣọ yẹn bóyá ilé jẹ́kẹ̀mí náà rí là kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ a gbúdọ̀ ní ayọ̀ kan pẹ̀lú tọ́lọ́wọ́n bá ṣe fún wa ẹ̀yin sẹ́ ọlọ́run eléyìí ó ní àlàyé nípa ìmọ̀ náwó sójú ọ̀nà ọlọ́run àti ká sì jìnnà sí kí a sọ iṣẹ́ agbe ká sọ di iṣẹ́ torí pé Islam ṣe wá lójú kòkòrò ká náwó àwọn kan nínú mùsùlùmí ti wá lu opportunity yìí wọ́n wá sọ agbèdìṣẹ́ wọn wá níṣẹ́ mọ́ eléyìí Islam lòdì sí o ká sì gbìyànjú ká máa ran àwọn ọmọlàkejì lọ́wọ́ ẹni tá a bá rí pókù díẹ̀ káàtó fún ká ràn wọ́n lọ́wọ́ gbogbo ẹni tó bá ní ká torí tọ́lọ́run ká rẹ̀ bọ́lọ́run àti bí ọlọ́run bá ṣe fún wa lágbára tó àwa bí ọlọ́run bá nu títóbi rẹ̀ kí ọlọ́run bá kó gbà yàrá sì kí wa kó sì fún wa níṣẹ́ rí ṣe kó sì bá wa tún àníyàn wa ṣe láti lè máa náwó sójú ọ̀nà ọlọ́run ká lè bá àrí ẹ̀sìn èyí tó tóbi láyé ń bì í àti dọ́gbìn dàlùkìyàmà ẹ̀yin ẹrúsìn ọlọ́run òní ni ọjọ́ kejì nínú oṣù shaban oṣù tó kángun sí oṣù ramadan ẹ jẹ́ káwa náà máa fi ọkàn ká lọ òní ni ọjọ́ kejì àná ni ọjọ́ kìíní gẹ́gẹ́ bí sultan gẹ́gẹ́ bó ṣe kéde rẹ̀ nígbà tó ní jẹ́ ọjọ́ kejì ọlọ́jọ́ ọjọ́ kẹtẹ ẹja máa kà lọ bẹ́ẹ̀ tó bá ti di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n a wà mọ owó sánmọ̀ tóòrùn tí oṣù bá yọ tóṣù ọba ti lé akàṣà bá ń kó pọ́gbọ̀n ẹ rí i pé kò ní í dàrú rárá bó ti wùlẹ̀ kọ́ ma abẹ ọlọ́run bá ní títóbi rẹ̀ kó jẹ́ kí rọmọdọ́n náà kó bá wa láyé nínú oṣù ṣàbán wọ́n fẹ́ ká pọ̀ níṣẹ́ olóore o èèyàn máa ń gbààwẹ̀ púpọ̀ nínú oṣù ṣàbán ẹ rí i pé inú rajab a sọ̀rọ̀ lórí àwẹ̀ torí pé inú oṣù rájàbù tó kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń gbààwẹ̀ kò sẹ́ẹ̀rí kankan tó ní ká gbààwẹ̀ inú oṣù rájàbù gbogbo àwọn àhàdísì tó wáyé lérí ẹ̀ àwọn àdísì yóò lálàáfíà ṣùgbọ́n àwọn àdísì tó lálàáfíà ó fẹsẹ̀ rinlẹ̀ wípé ànábì máa ń gbààwẹ̀ nínú oṣù tá a wà yìí ó máa ń gbààwẹ̀ púpọ̀ pẹ̀lú ògo ọlọ́run ní kútùbà wa ní ọjọ́ mẹ́jọ a máa ọlá tó ń bẹ fún oṣù tá a wà yìí àwọn iṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká máa ṣe ń bẹ̀ kó tó di pé rọmọdánù ó wọlé abẹ ọlọ́run bá ní tó bẹ̀rẹ̀ lè ta wí ọlọ́run kò ṣe wá láǹfààní ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká máa rántí ọlọ́run ní gbogbo ìgbà kọ́lọ́run ó lè máa rántí wa o ẹ dá máa dúpẹ́ lórí àwọn oore tọ́lọ́run bá ń ṣe fún wa kọ́lọ́run ó lè máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run bá ló tóbi jùlọ wallahu ya'lamu